السميع الحمد لله الذي جعل بين المؤمنين أخوة أخوة في الدين أخوة في الله قال الله تعالى إنما المؤمنون إخوة أشهد لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل لا تباغضوا ولا تهاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا صلوات الله والسلام عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واتقوا الله في أخيكم ولا تتورعوا عنه بلسانكم بحديث ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من قال في مؤمن ما ليس فيه أسكنه الله رغبة الخبال حتى يخرج مما قال وليس بخارج وسئل عن ربعة القبائل فقال مصارة آل النار أخرجه أحمد وأبو داود وعن البراء بن عازب رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال الربا اثنان وسبعون بابا أدناها مثل إتيان رجل أمه ومن أربى الربا

ọba olóore ọba alámọ̀tán ọpẹ́ ní fún ọlọ́run ọba ọba tẹ́ pé ó fi sí àárín àwọn olùgbàgbọ́ òdodo ìjọmọ ọ̀yá okùnjọmọ ọ̀yá náà sì di ó nípọn sókùnjọmọ ọ̀yá nínú ẹ̀sùn lábẹ́ sọ ni àbí ìjọmọ ọ̀yá torí ọlọ́run ọlọ́run bọba lè kọ́lá sọ fún wa nínú sọ́ọ̀sì ní kòjòrò ti pé dájúdájú àwọn olùgbàgbọ́ òdodo ọmọ ọ̀yá ni wọ́n ṣe àsọ́nà ọlọ́run bá nínú ìjọsìn òṣòrogún fún alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ẹwùsàn ọlọ́run bá ní òyíṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ẹ má máa bínú ara yín o ẹsùn má máa pẹ̀gẹ́ ara yín o ẹsùn má máa bá sí ara yín jẹ́ o ẹ jẹ́ ọmọ ìyá lápapọ̀ kí àti ẹ̀kẹ́ ọlọ́ba alẹ́bíwa Muhammad sallallahu ọ̀tá jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run bá máa tọwọ́ wà káfí ìpáyọ̀ ọlọ́run ọba níbi àwọn ọmọ ìyá wa àwọn mùsùlùmí ká jẹ́ nìkan tó fi pé ká sọ́ra níbi ìmá fi ẹnu bá ọmọ ìyá wa jẹ́ ká máa fi ahọ́n ká máa fi ba ìjọmọlúàbí ọmọ ìyá wa jẹ́ látara àdéhìsì kan yóò tó sọ nípa olùgbàgbọ́ òdodo ihun tí olùgbàgbọ́ òdodo yẹn ò sí tí ò sí fún ọsọ nípa rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run bọ́ balẹ̀ kí ọlá yóò fi irú ẹni bẹ́ẹ̀ wọnú ọdúnbọ̀ tàlùkọ̀ bẹ́ẹ̀ ó ń sọ ọlọ́run wá sọ pé irú ẹni bẹ́ẹ̀ kò ní jáde kó láyé yìí àfìgbà tó bá tó di kọ́ bá lóhun sọ̀rọ̀ nípa ohun tó sọ nípa olùgbàgbọ́ òdodo wọ́n kò ní dágbára wọn ní jọ́dá èyí sọ bí kọrí jẹ́ òsì jáde wọ́n bí Muhammad sáádà sá rọ́jọ́ átàrà ọ̀bẹ́ ó ní òun náà sọ̀rọ̀ ọ̀tọ̀ náà òun náà èérí òógùn àwọn ará iná iná tó jó wọn òógùn ti jáde lára wọn òun náà wọ́n fún wọn Ahmad àti ọ sàlàyé nípa pé àníbíwà Muhammad sọ́lọ́dá àlùsàn sọ pé ẹ̀rí owó èlé ìmá yáwó èlé ìmá gba owó èlé ìtẹ̀kùn àádọ́rin àti méjì ló ní ọ̀nà tí ẹ máa ń gbà jẹ àjẹlé lórí nǹkan oní nǹkan ìtẹ̀kùn àádọ́rin àti méjì sáńpé 72 nínú àìló ní èyí tó kéré jù nínú ẹ̀ ní ìyà òun ló sì kéré jù òun náà ní kárí ẹ nìkan ó sì máa jẹ́ nìkan tó pé yọ́ máa lọ bá ìyá rẹ̀ yọ́ máa lọ bẹ́sẹ̀ rẹ̀ tóbi jù lọ́dọ̀ wa níbi ló wù kéré jù ṣùgbọ́n ìtọ́ wa lágbára jù nínú àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà yìí jẹ́ nìkan tó pé wọ́n ń dúkìá onídúkìá tàbí wọ́n ń ba dúkìá onídúkìá jẹ́ òun náà ni tọ́lá tó bẹ̀rẹ̀ akẹ́yìn

yọ ọkọ̀ kalẹ̀ bákan náà màláìkà ti ń bẹ lóṣì yọ ọkọ̀ kalẹ̀ èyí tá a bá sọ tọ́jẹ́ dáadáa ọ̀kì bọ́ ọkọ̀ èyí tá a bá sọ tó kùn dé ẹ̀ka àtó àti ìdò ọkọ̀ àwọn tá a jẹ́ òsàn bá nínú ìwọ ọmọ ìyá wa èyí ọmọ ìyá wa jẹ wá òun náà ni antosino dọ́tìnà bíhìm káwọn ajẹ́ nìkan tó ipá máa dé ìwòsàn dáa sí àwọn ọmọ ìyá wa kódà tá a bá gbọ́ àìdá pẹ̀lú rẹ̀ ká bá wá wíjà rẹ̀ títí tó ipá padà máa mọ̀ pé lókòtò bọ́sà ìdá tọ́ọ̀lọ́n bọ́bá lè ká sọ pé yáyá lẹ́dẹ́ náà mọ́nà ó pẹ̀lú olùgbàgbọ́ òdodo ìtìtánibú kẹsí rọmìnà dán ẹ máa jìnà sí àbámọ̀dá lọ́pọ̀lọpọ̀ ẹ jìnà sí o tẹ́ẹ̀tàrí máa sọ pé eléyìí bí ó ṣe rí ni eléyìí bí ó ṣe rí ni eléyìí bí ó ṣe rí ni ìgbé ilẹ̀ bá lọ dán ní ẹ̀jẹ̀ orígbà apákan àbádídá ẹ̀sẹ̀ ni máa ń já sí ìdáàtàjà sásù ẹ̀sìn máa máa fún o àfáwa ó mọ̀ bọ́dọ̀ tí ò ti jẹ ẹnìkan níyà ẹni tí mo jí lójú ayé àfọwà ọmọ wọn wá sọ fún ọmọ ẹni táwọn kọrọ ó tilẹ̀kùn kéní ó tilẹ̀kùn ó tilẹ̀kùn kẹta wá sọ fún ọmọ báyìí ni ọmọ ti wá ẹni fi gba mú pé mo jí ń tòótọ́ ààyè arákùnrin ọmọ tí sọ fún wọn kò pé ìrẹ ó mọ̀ sí wọn náà gbọ́ tó náà bá sọ pé ìpínlẹ̀ lọ́sù ẹ má máa tún fi ara yìí fún àbá oríṣi á ẹ̀sí rẹ̀ torí pé ó ti sá fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó pẹ̀lú ohun tó ṣe yìí alẹ́bí wa Muhammad sáádà àdọ̀tà sọ pé ìyá kún ọ̀dọ́n ọ̀dọ̀wọ́ yóò pẹ̀lú pẹ̀ máa dábàá o àyínà zọ́nà áfíríkà bẹ̀rẹ̀ àdé torí pé máa dábàá òun lọ́pọ̀ jù ní rọ́jù

Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ yẹwà pé àtínú náà sí ha ìsítí àìsìsáàmù ní ìsítí lọ́jẹ́ o ó ní alémàn àwọn tàbílé pé ta ní ìsítí yẹn ta ní bẹ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé lílẹ̀ ìsítí yọ ma wá látọ̀dọ̀ Ọlọ́run yẹn ni pé a máa gbọ́ ìsítí látọ̀dọ̀ Ọlọ́run wálé ni yàtọ̀ sí ń bẹ́ẹ̀ bí ká àti kágbọ́ ìsítí láti inú kíra rẹ̀ wọ́n ní pé kò sí yàtọ̀ tó bẹ̀ tó ga bí kò sí pé ìsítí látọ̀dọ̀ ọlọ́run ìbí ìmọ̀ ń bẹ tó ṣe pé ọlọ́run bọba lẹ́kẹ́ ọlá ó ti rìn ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam rẹ̀ ti sí wa pẹ̀lú hadisi kúdísí ìmí sí ń bẹ tó pé inú kíra rẹ̀ lọ́wà ìmí sí ń bẹ tó ṣe pé nínú táwa náà mọ̀ nínú ẹ̀kọ́ tọ́lọ́run bọba lẹ́kẹ́ ọlá tí ó fẹ́ ti wà nínú tí ó sì wúlò fún wa ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kúdísí tí ọmọ wa látọ̀dọ̀ ọlọ́run yóò sì máa wá láti inú tíra rẹ̀ bákan náà yóò sì máa wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run yóò sì máa wá látọ̀dọ̀ àwọn aṣáájú àwọn mùsùlùmí kódà ìsìkí a máa wá látọ̀dọ̀ gbogbo àwọn èèyàn tá yàtọ̀ sí àwọn aṣáájú àwọn mùsùlùmí táàmà sì sí fúnra wa ọ̀rẹ́ lè sì sí fọ́rẹ́ ìyàwó sì lè sí fọ́kọ ọkọ lè sì sí fúyàwó ọmọ lè sì sí fún bàbẹ́ bàbá lè sì sí fọ́mọ ẹ̀gbọ́n ó lè sì sí fábúrò rẹ̀ nígbà tí àbúrò lè sì sí fún ẹ̀gbọ́n rẹ̀ ọmọ ẹ̀kọ́ṣẹ́ ó lè sì sí fọ́gà nígbà ọ̀gá náà lè sì fún ọmọ ọ̀ṣẹ́ rẹ̀ ọmọ kéwú ó lè sì sí fáfá rẹ̀ nígbà tí náà lè sì sí fún ọmọ kéwú ló wáyé pé nínú nǹkan ẹ̀kọ́ da fáwọn mùsùlùmí òun náà nípa gbọ́dọ̀ máa rí àwọn ọmọ ìyá wa lẹ́nu tó ti pé kò lè má sàtìṣe nígbà tá a bá wá rí kó sàtìṣe tájẹ́ nìkan tí ipa ṣe ìdìbò pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú àánú àti ìtẹríba èyí tí ọlọ́run bọba lè kẹlá ń fẹ́ lọ́wọ́ wa kásì kẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀rọ̀ ànábì wa Muhammad sọ̀rọ̀dà rẹ̀ ọ̀sẹ̀dá tó sọ̀rọ̀ ẹ̀fú wa nígbà tí ọlọ́run bá ń sọ fún ànábì ipe fábímọ rahman ti mínà bá ṣe lè mẹ̀rẹ́hàn pẹ̀lú ìkẹ́ ọlọ́run inú ẹ̀ní rẹ̀ ànábì fi rọ àánú ọlọ́run ọba lójú kọ ọrọ̀ fún àwọn sàádé ọ̀làkùn tafàtà lọ́lé ìdọ́lùkálì kálọ̀ ọba jẹ́ nìkan ṣe pé ọ̀lẹ́mọ́ wọn ni tọ́kàn rẹ̀ lé sí wọn ni làwọn tó tó mẹ́ta àwòlẹ́kì wọn bá kò lọ́dọ̀ rẹ̀ ní eléyìí ní káà ọjẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sì ti fún pé fáwọn fàánihàn tàbójúkò fáwọn mùsùlùmí wọ́n sì tẹ̀sẹ̀rẹ̀ láhùn wọ́n forí sí sọ́dọ̀ ọlọ́run bá fún wọn wọ́n ṣe awérò wọn fi àmọ̀ báwọn fọ̀ Allah tó bá ti pè lórí àlámọ̀rí kan tó bá ń ṣe ìfọ̀jómi sọ̀rọ̀ ọ̀tọ̀tá mọ̀ wá Muhammad sallallahu alaihi wasallam àwọn ọmọ yára ẹjá pàápàá jùlọ ẹni wọ́n sàbòsí fún bákan náà ẹni tó sàbòsí táwọn wọ́n sì gẹ́gẹ́ bó ti wá ń sọ ìbùkọ́rí nípa pé ń súra ọkọ̀ kàtọ̀ ọ̀dẹ̀ máa ń àwọn ọmọ ìdúró mà ní ọmọ ìyá rẹ̀ ṣe ọmọ ìyá rẹ̀ tó ti pé ọjọ́ lábòsí àtẹni wọ́n bẹ́ẹ̀ ni tó sàbòsí fún ṣe bẹ́ẹ̀ ni kálọ̀ jẹ́ nìkan tí ipá bá gba àbòsí ẹ̀yìn

nígbà tí àṣírí wọn bá tún mọ́ra lọ́wọ́ kámọ̀ púpọ̀ fẹ́ni kẹtọ́ wà lórílẹ̀ ayé pẹ̀ tí ò ní láṣìṣe àṣìṣe yóò tó bá wà ní ọmọ àjà púpọ̀ kájẹ́ nìkẹ́jẹ́ pé a bà sírí ẹ̀ àṣìṣe tó bá ṣe yóò jẹ́ àmọ̀ pé àṣìṣe kò sẹ́nì kan tí ò lè láṣìṣe àti ọ̀fà nẹ́bí kankan láyé kò sẹ́nì kan pé ìfọlọ́wọn bá ṣe ní màṣùmọ́ọ̀n tọ́wọ́ àti ilẹ̀ tí gbogbo lè má ṣàṣìṣe tó yàtọ̀ sí àwọn ànẹ́bí ọlọ́run pápá jùlọ àwọn olùmọ́jú kọ́ wa pé tó ń tàn bá jẹ́ ó gbajúmọ̀ láwùjọ tàbọ́ bá jẹ́ ẹni rẹ̀ láwùjọ tàbọ́ bá jẹ́ ẹni ẹ̀sìn láwùjọ tàbẹ́ńtẹ́ fáwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ láwùjọ irú ẹni bẹ́ẹ̀ yọ ọjà kágbó lásìrí nípa kí a sì bá tọwọ́ rẹ̀ wá torí pé kámọ̀ pé wà á dá lẹ́yìn tàmọ́lá kamọ̀ kọ́ lọ́la ọ̀là àrọ̀sọ́ làmọ̀ ìtàlà ẹni bẹ́ẹ̀ á mọ̀ pé kìí ṣe màláìkà bẹ́ẹ̀ sì ni kìí ṣe ṣe òjíṣẹ́ tọ́nà ọba fi kẹ́rẹ́ kò lè má sàtìtì nígbà tó bá wá sàtìtì ká dáàbò bò ó òun ló fi dáa jù gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bó ti fi wà náà kàbíyè èyí tí àfáà bó bàbá àgbà alátọ́dọ̀ rẹ̀ olóńtí ọlọ́run bá tó bá pé mọ̀ nẹ́fàfà náà mínú kó bàtà mi kó bá bí dúníà ẹni yóò tó bá bá ọmọ ya rẹ̀ olùgbàgbọ́ òdodo pé ìṣòro kan kó nínú àwọn ìṣòro ilé ayé nẹ́fàfà lọ́wọ́n ánú kó bàtà mi kó bá bí yàwó mélòó kìyàmà ọlọ́run bọ́ bọ́ wọn pé ìṣòro kan kó nínú ìṣòro àwa wà nínú ẹgbẹ́ ọba tẹ ìṣòro náà yẹ́sàrọ̀ lọ́wà léyìí fi dúnìyà wọlé àfẹ́rà ìgbẹ́ níbẹ̀ ọlọ́run yóò bóhun náà tẹ ìṣòro tí ẹ̀ náà nílé ayé àtijọ́ ìwòdà ìyáàmà ọlọ́run bá wá sọ ànẹ́bí wá sọ báyìí pé ọmọ sátàrà mùsùlùmá ẹni yóò tó bá fo mùsùlùmí láti rí o sátàrà ọlọ́run fi dúnìyà wọlé àfẹ́rà ọlọ́run bó bóhun náà láti rí láyé mi àtijọ́ ìwòdà ìyáàmà àwọn ọmọ ìyá wa kárí wọn sí mùsùlùmí àwọn ọmọ ìyá wa ká má rí wọn sí màláíkà àwọn ọmọ ìyá wa wọn tó lè ṣàtìṣe ni wọn muhammadu sọ gbogbo yín iná ẹ̀ lè ṣàtìṣe ṣùgbọ́n ẹni tí ń lo orí iná láti ṣe òun náà lè jùlọ máa ronú kúwà Ọlọ́run tí máa ronú kúwà Ọlọ́run ó ní pé inú kẹta gbọ́dọ̀ ní fún ọmọ kánífẹ́ ọmọ ìyáwá mùsùlùmí arákùnrin tẹ́wà lọ́dà níbi Muhammad sallallahu alaihi wasallam ìwọ́n ń sọ nípa pé òun mà nífẹ́ ọmọ ìyá òun yìí òun mà nífẹ́ ọmọ ìyá òun yìí ànábì Muhammad sallallahu alaihi wasallam pé àyíkò kìrọ̀lẹ̀ àkọ́ọ̀hù anáwó yóò fi fòhùn fìlà wípé èyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tó nífẹ́ ọmọ ìyá rẹ̀ fóhun nífẹ́ rẹ̀ torí tọ́lọ́n torí kó ń sọ lọ́n bá ní pé ìdá àhápa rọ́jò láhọ́ tí ọmọ ìyá tí èyàn bá nífẹ́ ọmọ ìyá rẹ̀ torí tọ́lọ́n wọ́n ní yọ̀ lébù pé ìyọ̀ ya sọ fún pé mo nífẹ́ rẹ̀ o nítorí tọ́lọ́run pé ànẹ́wò yóò lè gbogbo ohun èèyàn nífẹ̀ẹ́ tí ẹ bá nífẹ̀ẹ́ ọmọ yẹ́yẹn torí tọ́lọ́run pé yóò jẹ́ oyè téèyàn bá ti kó ìra rẹ̀ torí tọ́lọ́run pé yóò jẹ́ oyè pé torí tọ́lọ́run nínú ẹ̀mọ́ fi kó ìra rẹ̀ torí bọ́ máa ń ṣe nǹkan ọmọ ń ṣe nǹkan ọmọ ń ṣe nǹkan tí ìsìlámù ní ká jìnà sí tọ́ bí ṣe sílẹ̀ ní mà nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ tí ẹ bá ṣe ohun tó ń ṣe yìí ni òun ló ṣe ń kó ìra rẹ̀ ò lẹ́yìn èyí tó ń ṣe mo nífẹ̀ẹ́ rẹ̀ látàkọ̀ jẹ́ mùsùlùmí látàní nínú ẹ̀kọ́

síwájú tó tó tó ká nínú hadithi ní anábíà muhammad sallallahu alaihi wasallam ó ní ọmọ bọ́ra yín lọ́wọ́ torí pé tẹ́ bá bọ́ra yín lọ́wọ́ ìṣe ni ẹ̀sẹ̀ pé ń kálùkù yín dá ẹnìkéní ẹnìkejì yóò sì máa jábọ́ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ewé ṣe máa jábọ́ látara fẹ́ èyí tí anábí wa muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ jíkẹ́ àwùsùnmí tó fẹ́ jíkà ní ìfúra wa bákan náà ká máa pàdé àfọmọ ìyá wa nípọ̀rọ̀ láì jẹ́ pa àfẹ́ ń sọ fún pé ọmọ àdá púpọ̀ nínú ìjọ tí a kò fi fẹ́ fún wa ní ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ọ sọ́ra yìí pé ọmọ ìyá wa nígbà tí ọba tọ́ba jẹ́ nìkan tó yẹ pé ó ní bùkátà sí kábà abẹ lọ́hùn láì jẹ́ kó tẹ̀lé tó tẹ̀lé lọ́wọ́ wa kábà abẹ lọ́hùn ọba ọba àlekè ọlá ànẹ́bí sọ pé mọ́ mi ní àfìsí muslim yẹ́dì òun lè àkè lè záhùrì lè gbáyé kò ní sí mùsùlùmí kan tó jẹ́ ẹwúsìn ọlọ́run tí ó wà bọ ọmọ ìyá rẹ̀ bẹ lọ́hùn ọba ní kọ́kọ̀ láì jẹ́ pé bóyá ó jẹ́ kẹ́lì yẹn ọmọ ìlà àpọ̀ ọ̀lẹ́ni mọ́lá àyàfi kí màláìkà máa tó báyìí pé àmì ọ̀lákàbí mẹ́sìlẹ̀ ọ̀lákàbí mẹ́sìlẹ̀ ni ọlọ́run ọbọ̀ gba ihun tó ṣe fọ́mọ ìyá rẹ̀ gẹ́lẹ́ yìí ìbẹ̀ fún wọn náà àfọ́ àmúsílẹ̀mù tó gbé àdéṣìlẹ̀ ìjáde bákan náà tájẹ́ nìkan tí fáàmà àárín ọmọ ìyá wa lọ́wọ́ níbi gbogbo ìṣòro ó bá ní ìbànújẹ́ bá bá tàbà kẹ́dùn tí dùnú bá fẹ́lẹ̀ sí tàbà tùnú inú ilé ni wọ́n fẹ́ fún àwọn tàbá jẹ́ ta jẹ́ mùsùlùmí láti máa ti fúnra wa bákan ọmọ ìyá wa tó bá ní bùkátà sí nǹkankan tó jẹ wọ́n bí ẹ̀bùn ọmọ ìta sí fún ọmọ ìyá wa ní ẹ̀bùn yóò jẹ́ kí ìfẹ́ ìfẹ́ tún máa lékún ní Muhammad sọ pé ẹ máa yín lẹ́bùn ẹ sì máa ní ti ara yín akọ àbúrò rẹ rọ ọgbà

ọ̀pọ̀lọ́ ìbára lọ ìhùwànà ẹjẹ́ ọmọ ọ̀yá ẹjẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba lọ́mọ ọ̀yá alìmúsùlùmí akọlẹ̀ mùsùlùmí mùsùlùmí kẹni tí mùsùlùmí kẹjì ọmọ ọ̀yá lágbẹ́ síra wa ọ̀ láyé lẹ́mọ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá ṣàbòsí mùsùlùmí ọmọ ọ̀yá rẹ̀ tàbá wo àwùjọ wa lónìí ìṣe ni àbòsí pọ̀ ìta àti ìṣe sáǹsì fúnra wa àbòsí yìí pọ̀ tọ́wọ́ jẹ́ ọ̀wá sẹ́nìkan tó ti pẹ́ ẹlòmí wá rí tí ó lè sàbòsí ẹ̀ nínú kẹta gbọ́dọ̀ jìnà sí ni ìkìlọ̀ yìí alẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam ń kìlọ̀ rẹ̀ fún gbogbo àtàjẹ́ mùsùlùmí má sàbòsí ọmọ ìyá rẹ̀ o má sì yẹpẹrẹ ọmọ ìyá rẹ̀ o má sì parọ́ mọ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí má parọ́ mọ́ lákẹ́nà má tún fojú àtẹ̀kùwà àhúnà àtẹ̀kùwà àhúnà ìpáyà ọlọ́wọ́n ọba ìgbáyà lọ́wà ìpáyà ọlọ́wọ́n ọba ìgbáyà lọ́wà ìpáyà ọlọ́wọ́n ọba ìgbáyà lọ́wà àdíìsì yìí iná ìlàwọn tó pé aláìníkẹ́ ń pèsè wọn a máa fi sọ̀rọ̀ nípa pé látara pé ìpáyà ọlọ́wọ́n ọba ìgbáyà lọ́wà kí lọ fẹ́ sọ pẹ̀lú sẹ́sì ṣe sọ àwọn olùmọ́sàlà yìí pé àdẹ̀rẹ́ nìkan tí ó sọ fún òun nípa ọlọ́run àti kó ṣe pé látara iṣẹ́ rẹ̀ láti mọ̀ nípa ọlọ́run ọba ń bẹ̀ fún tòótọ́ ẹni tá a bá rí iṣẹ́ rẹ̀ tí ń ṣe

ilé ìlú wá jẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí tó jẹ pé akéré ń bẹ púpọ̀ ọlọ́run ọba lè gbé lápò ṣàtúnṣe ẹnu mọ̀ náwa ànábì àwọn ọmọ ah! sọ́ọ́lá ni ọ́ a ń yá kíra ọ̀hún ní mùsùlùmá nígbà tó bá ń jẹ́ nìkan tó yẹ pé ibà ń fojú kéré ọmọ ọ̀yá rẹ̀ oṣù ọlọ́run bá ní pé kúlò lè mùsùlùmí alẹ́ mùsùlùmí ìwọ̀lájẹ́ fún wa láwọn kíni èèwọ̀ ní àgbọ̀dọ̀ tẹ̀jẹ́ mùsùlùmí sílẹ̀ báyìí yóò kálámọ̀ orí ọjẹ́ tó bèèrè tí jẹ́ mùsùlùmí àgbọ̀dọ̀ tẹ̀jẹ́ rẹ̀ lẹ́ o àyàfẹ́ tó bá wá látọ̀dọ̀ ọlọ́run ọba èyí tọ́nà bá tẹ̀lé sàlàyé fún wa nípa pé wọ́n lákún fi fi tọ́ sí àyàtọ̀ yá olè àgbà ni ìṣẹ̀lẹ̀ yíwà o ìjọba jọ làákáyè ìyẹn ni pẹ́ni tó bá mọ́ mọ́ pa àyàn ìdájọ́ ìsìn náà pa padà kìí sàwọn láàpá fúnra wa àfàwọn tó bá jẹ́ àwọn tó ikú wọn kó fi ìsìláàmù lówó òṣòfin ìsìláàmù láwùjọ wa àgbọ̀dọ̀ wá jẹ́ nìkan tó ipa owó pa rárá o eléyìí òsì nínú ìsìláàmù bẹ́ẹ̀ bí kò sí pé òfin ẹ̀sìn àwọn tí mójútó àwọn ni wọ́n pàṣẹ bẹ́ẹ̀ pé ẹnì ọyẹ rẹ̀ ní pípa wọ́n sì ti yin àwọn tó ikú wọn lọ pa tọ́bẹ̀ẹ́ yàtọ̀ sáwọn eléyìí nípa ètò ìsìláàmù gbé wá àgbọ̀dọ̀ jẹ́ nìkan táwọ́ sùsù láti tẹ ẹ̀jẹ̀ ọmọ ìyá wa sílẹ̀ bọ́ bá fèsì ọkọ̀ láti gbà ọlọ́run wá ní ó fèsì ẹ̀mí rẹ bá bọ́ sí nǹkan kan pé àwọn nǹkan tẹ lọ́rùn wa tá bójútó lọ èyí tá sì sọ́dọ̀ ọlọ́run bá ń bẹ èyí tá sì sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí èyí tẹ ipa ti ìjẹ̀mí ìrìn wọn bẹ èyí tá sì sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí òun náà ni màá ràkúnmí ọgọ́rùn-ún tá sì tẹ́rẹ̀ ẹ̀mí tó fèsì pọ̀ lọ́wọ́ nígbà tí ó sì jẹ́ pé ó sọ́dọ̀ ọlọ́run fún láwùjọ tí wá tàbá àti ẹ̀ríra tàbó ẹ̀jẹ́ nìkan tó yẹ pé ríra pé ṣe tó fi màálù jà ọ̀rọ̀ rẹ̀ o màálù máa jẹ́ 200 màálù náà òun náà wá àwọn àmàrí àwọn 1000 iná láti jà ọ̀rọ̀ èèyàn èyí tó sì gbọ́ lẹ́nu lọ́wọ́ wa tọ́ba bá ni yọ máa jẹ́ pọ́wọ̀ tọ́lọ́wọ́n bá sọ gẹ́rin tó tọ́ pé wọ́lá kún fi kí sọ́ sí àyàtún yá olè àlbà ìmá ṣe ìdíyà jẹ ẹni wọ́n bá jẹ́ nìkan tó yẹ pé ó jẹ́ nìkan lọ́gbẹ́ tàbó pa ẹnìkan tàbó sí bàǹkì ara ẹnìkan jẹ́ ẹ bàǹkì tí ẹ náà jẹ́ padà tàbí ẹjẹ́ nìkan tó yẹ ẹni tó wá mọ́mọ́ gba tó mọ́mọ́ pẹ̀ ní ìṣùní òdodo olùgbàgbọ́ òdodo tó mọ́mọ́ pẹ̀ ní ìdájọ́ rẹ̀ náà ní kí ọlọ́run bọ́ba ní kí ọlá ó ní nàìjíríà nẹ́mọ̀ ní ọwọ́ òun sì máa bínú sí òun sì máa gbé funfun kódà ìyà ní télébéèrè ilẹ̀ ni Muhammad sallallahu alaihi wasallam ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé mùsùlùmí kejì mùsùlùmí kejì èèwọ̀ lọ́jẹ́ lájẹ́ láti ta ìjára sílẹ̀ èèwọ̀ ní o ọ̀gbọ́dọ̀ wáyé ọgbọ́dọ̀ sẹ́ẹ̀sì tẹ̀lé bá mọ́mọ́ pé tọ́bá sẹ́ẹ̀sì àwọn ìdájọ́ lágbéwáyìí kódà wọ́n tún ṣe ìgbìyànjú débi pé ọ wá rí gbogbo ohun tí mo fàálẹ̀ lẹ́ẹ̀kan yẹn ìrìntọ́wọ́ sí 82 million plus ní owó náírà nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ tàbí àwà yìí iná 82 million plus iná ẹ̀mí sí ìsìnkọ́mọ́ yẹn lọ́wọ́ tó fi wá jẹ́ pé mo jẹ́ dókítà ẹ̀mí sí ìsìnbọmọ́ mi lọ́wọ́ kéèyàn sọ́ra mọ́ jẹ́ nìkan tí ẹgbẹ́ ń wà gẹ́gùn ẹ̀mí sí ìsìnbọmọ́ mi lọ́wọ́ kéèyàn sọ́ra ẹ̀mí ọ̀gbọ́dọ̀ sí nínú òfin láàmù táwọn tí ẹkún wọ́n jẹ́ mọ̀lẹ́bí ẹni náà tí wọ́n bá fẹ́ gba ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ wọn nílé yìí tí wọ́n bá láwọn ọ̀gbá tàbí wọ́n ti ẹ̀sẹ̀ gbà ó tún kú pẹ̀tọ̀ ọ̀dọ̀ ọlọ́run wọ́n gbá wọn ọ̀gbá ó tún

ẹ̀mí tí èsì gbọ́ lọ́wọ́ rẹ̀ iná ẹ̀lọ́fà ibi tí ọlọ́pàá bá lè kẹ́lá sọ̀kẹ́ tí kẹ́bí ó sì sì gbọ́ lọ́wọ́ wa dé fèlé pé àwọ̀ àwọn ọmọ sí irú ẹni bí ọwọ́ adé gba rẹ̀ yóò fún èèyàn èèyàn ọgọ́ta yóò fún wọn ló jẹ èèyàn sísì yóò fún wọn ló jẹ kó tó di pé ọlọ́pàá bá lè kẹ́lá wá yá fi rẹ̀ eléyìí náà ọlọ́pàá sọ pé táwọ́bà tàmí ni onípùwà nípa pé ẹ̀mí sí ìsìnkọ́ lọ́wọ́ èèyàn tí wo tí mi àtẹ́ bá mọ ilé yìí a mọ̀ pé a ah, ọ̀rọ̀ tá níbi ọmọ Muhammad adà sọ́lá sọ fún wa nípa pé olólè mùsùlùmí alálẹ́ mùsùlùmí haramu dámọ̀ wà mọ́ àlọ́ wà ìrìdọ̀ mùsùlùmí kejì sí mùsùlùmí kejì èèwọ̀ ni o ká tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ o a gbọ́dọ̀ tẹ̀jẹ̀ ọmọ ìyá wa mùsùlùmí sílẹ̀ a sì gbọ́dọ̀ bójútó gan a gbọ́dọ̀ látàkọ́ ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ nìkan sí pé náà wá bí wa a bá ní pé gbígbẹ̀mí rẹ̀ lókùn èèwọ̀ ni tàbí èsèèsì esi jẹ́ nínú oríkèríkè ara rẹ̀ ó ṣeéṣì ó ní ìdájọ́ tí ń jẹ fún ìkápọ̀ ọ̀kan ti gbé ìdájọ́ fún ìràkúnrí mẹ́wàá mẹ́wàá ní ìkápọ̀ ọ̀kan ó ṣeéṣì gbá ìka ọmọ ìyá rẹ̀ ó ṣeéṣì bọ́mọ lọ́wọ́ ó gbẹ̀tọ́ rẹ̀ mẹ́wàá lọ́wọ́ mú o tọ́ba yà jẹ́ pé orí ni mẹ́ta ọmọ ìyá wa mùsùlùmí àtẹ̀jẹ́ rẹ̀ ẹ̀dẹ̀ rárá bó ti wù ní ọmọ bákan náà a gbọ́dọ̀ bà dúkìá ọmọ ìyá wa jẹ́ o èèwọ̀ ni tàbí bà dúkìá ọmọ ìyá wa jẹ́ ìjẹ́ mùsùlùmí wa ọmọ ẹ̀ gbogbo báyìí owó orí a gbọ́dọ̀ jẹ́ nìkan tá bà dúkìá ọmọ ìyá wa jẹ́ ní gbogbo ọ̀nà a gbọ́dọ̀ bá mójútó dúkìá rẹ̀ wà ní ìrìkò bẹ́ẹ̀ náà wà ní ọmọlúàbí a gbọ́dọ̀ mójútó ọmọlúàbí eré ìlọ́fà tí ànẹ́bí wa Muhammad sallallahu

Ànábì ní pé tí ẹ wá ṣe oṣù àbẹ̀wọ̀ ni àwọn tàbí nínú oṣù àbẹ̀wọ̀ lọ́jẹ́ nínú àwọn oṣù tá àgbọ̀dọ̀ sí ohun tó wù ohun lóṣù kejìlá jẹ́ oṣù kejìlá àwọn mùsùlùmí táǹpẹ̀ ní ìdùnnú ìjà tàbí sí dìsẹ́mbà èyí ń tà wa Muhammad sallallahu alaihi wasallam ó tún bẹ̀rẹ̀ nípa pé ọjọ́ wa lọ́jọ́ òní iná àwọn tàbí wo pé ah, àbójútó ẹ̀ pé lọ́jọ́ bí sọ yàtọ̀ sẹ́ńtà ọmọ ni wọ́n ní àbáwọ̀ ọtún ní wàhálà ọlọ́run bá ti ń bẹ̀rẹ̀ ní gbẹ́lọ́mọ̀ Muhammad sọ́lá sọ pé kí ẹ wá sí ọjọ́ àràpá ni kí ẹ wá sí ọjọ́ ọdún ni àwọn tàbí sọ pé bẹ́ẹ̀ ni ọjọ́ ọdún ni lẹ́bí wa Muhammad sọ́lá àrọ̀sọ́lá ó ní pé ìlú wo láwa yìí ná wọ́n ní ìlú abì wọ̀ní ìlú mọ́kà ìlú abì wọ̀ní wọ́n gbọ́gbọ́n rẹ̀ wọ́n bí ó ti dáàbọ̀ rẹ̀ wọ́n lọ́lọ́run bá ti ń bẹ̀rẹ̀ ní gbẹ́lọ́mọ̀ wọ́n làwọn ilé ìpanẹ́bí ó ti dáàbọ̀ ọdún mi tó yàtọ̀ sí ìlú táwọn wà ní àtìgbàtánẹ́bí sọ ìlú mọ́kàláwà ó ní pé mo bèèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́wọ́ yín bẹ́ẹ̀ iná ní àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí lẹ́gbọ́dọ̀ mójútó àwọn ọmọ ya yín ìtẹ̀jẹ̀ wọn sílẹ̀ èèwọ̀ ni ò ẹgbọ́dọ̀ tẹ̀jẹ̀ ara yín sílẹ̀ o dúkìá ara yín ẹgbọ́dọ̀ ẹjẹ́ dúkìá ara yín o bákan náà ọmọlúwàbí ara yín ẹgbọ́dọ̀ bá jẹ́ o alibalọ́t tí mo jẹ́sẹ́ pé àwọn sàábé sọ pé eré oúnjẹ ọlọ́run bá jẹ́sẹ́ pé o àlẹ́bí àwọn ọmọ sọ́ọ́dà sọ́lọ́mù nẹ́ka àpapàlà sókè ó nígbà ní àwọn ọmọ fásitì ọlọ́run bá jẹ́rìí sí ohun tí wọ́n wí o àwọn olùmọ́sàlà yìí àwọn nǹkan iná ẹ̀dà sàádé ni wọ́n mójútó gidi gan-an wọ́n mójútó gan-an wọ́n lọ fà tí fàǹfà fi wáyé láàrin wọ́n máa àti àfà àrúbá nígbà tí àfà àbá fi fẹ́ gbéjà fún àwọn tí wọ́n láwọn ní yọta kámọ́ alẹ́bí àfà àrúbá ọ̀sọ̀rọ̀ ìfà àbá ti ta ìrẹ́ àrúbá ọgbọ́n tọ́nà tàbí ti rí ọmọ ìyá wa tó ti gbọ́ bá gbọ́n títí ń kírun ọgbọ́dọ̀ kẹjẹ́ rẹ̀ lẹ́ àdẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam àfọ́ àbúbákí sọ́lá ipé ọyá tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ yẹn ó ní pé àdẹ́bí sọ pé ìdáàbí hakilislam àbúbákí sọ pé ìdáàbí hakilislam gbọ́rọ̀ yẹn ìdáàbí hakilislam hakilislam mo fẹ́ máa gbẹ̀mí wa o torí pé ápù islam ni kí wọ́n jẹ́ nìkan tí wọ́n máa yọ sàtá fún òsì yọ sàtá ọyẹ gbogbo lẹ́yìn tó fẹ́ pé sì ń ó tó di padà rí tó rí pé ha àbúbákì ló lórí òdodo àwọn olùmọ̀ ní pé fábùbákì ọ̀bá ẹgbẹ́ ogun tí àwọn tán láwọn olùyọ sàkámọ́ ó dè òun náà pa ọ̀sọ́ pé ẹwọ ìrún náà ní ẹbí lọ́gbà wá ló ti kó láàrin wáyìí ṣùgbọ́n gbà tó tilẹ̀ fún bẹ̀ fáwọn tán láwọn olùyọ sàkámọ́ tó tilẹ̀ fún ẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n kúkú nù wọn àwọn tó fẹ́kùn wọn ronú pé wàdà sọ́dọ̀ ọlọ́run bá pé á àkókò ńlá làwọn máa fẹ́ dálẹ̀ eléyìí ká lè bá mọ̀ nípa bí àwọn mùsùlùmí bí wọ́n ṣe mójútó kí wọ́n tó bàjẹ́ lẹ̀ wọ́n rí àrí pé á ó ń tọ̀hún ti ṣe ohun tó tóbi ní mẹ́sì kò sì ní jẹ́ pé alájáde bí kò sí pé gbogbo ẹni tó jẹ́ aláṣẹ òun náà ni ó ń gbé wa àwọn jẹ́ mùsùlùmí pápá ọlọ́run bá ọlọ́run láti jẹ́ nìkan tó yẹ pé ká máa tún ọmọ ọlọ́àbí ọmọ ayá wa

الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أدعوك فون الله وبا أشكتك فون لك محمد صلى الله عليه وسلم تاتك كالو با رالي رعون صادر أتبو با مسلم لقفو تيتو في أجيسا عن صنفا ọmọlúwàbí ọmọ ìyá wa síra ara wa àgbọ̀dọ̀ yọ bàjẹ́ dára pé àgbọ̀dọ̀ jẹ́ kí ọmọlúwàbí ọmọ ìyàwó òun náà ni ìmójútó inú ilé ẹni kọ̀ọ̀kan wa ìmójútó ilé ẹni kọ̀ọ̀kan wa yìí ó ti pàtàkì púpọ̀ jù lásìkò yìí ju ojú tá a fi ń wò lọ ọ̀kan nínú àwọn olùmọ̀ ọ sọ̀rọ̀ yìí nípa pé ọ̀rọ̀ tí ànẹ́bí ọmọ Muhammad sọ nípa pé tó bá di ìkẹyìn ìgbà aburú kan máa onítúlé mùsùlùmí ta gómìnà ò ní wọ̀ wọ́n jẹ́rìí wa pé aburú ọ̀hún àwọn ọ̀fẹ́ rí sí ìkẹ̀kà tó tayọ àwọn fóònù tá ń lò lọ́wọ́lọ́wọ́ ní òun laburú yẹn tó wọlé tọ̀ wá jẹ́ẹ́jẹ́ àwa náà wá rí bẹ́ẹ̀ pé á ah, tí ọ̀bá jóun náà ó sì fẹ́ súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ aburú ló kún di fóònù lónìí pápá jùlọ àwọn android ta ipá ń lò lónìí níbẹ̀ ni eh, Facebook wà ibẹ̀ ni WhatsApp wà ibẹ̀ ni messenger wà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó lóókọ tó lóókọ tó lóókọ yìí tó wá pé aburú kún díẹ̀ láti má gbàgbé àwọn olùmọ̀ wọ́n ti fún wa ní kọ́kọ́rọ́ tó jẹ àwọn ọ̀rọ̀ àwọn nǹkan yìí táwọn ìbò bá ń ṣe jáde fún wa pé ojú méjì ló ní ìdà ni wọ́n iná náà máa kẹ́kù sí bó ti sọ pé á ah, wọn máa jàǹfààní kìíní ìtò nígbà tó bá jẹ́ bọ́ bá ti jẹ́ ní eré tí àbọ̀ bá ti jẹ́ ní ewu bọ́ bá ti fẹ́ wo dáadáa sí ìgbà tó fẹ́ wo nǹkan aburú ń bẹ̀. àwọn arígbé àwọn fóònù yìí ní nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ ẹni mọ̀ọ̀kan jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ibi sọ́dọ̀ wọn bá sáà náà dé báyìí ṣùgbọ́n ta rí pé ha níkẹyìn àpàdà ń rí pé kí nkẹyìn ń bayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí jẹ́ ó sì ń bayé wọn jẹ́ gidigidi gan ló fi wáyé pé ta bá rí àwọn ilé ẹ̀kọ́ secondary school tí wọ́n múra sí gidigidi gan bí ẹ má já wọn ọmọ lo ẹmọ́jì wọn lo fóònù ó kéré ni ó kéré ni ẹ sáà má jí wọn lo fóònù kẹ́kà ọ̀dá ìdáadáa wa ni wọ́n fẹ́ o ṣùgbọ́n wọ́n láti náà sára lẹ́sì láàrin àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mú yìí ọmọ aburú tí àwọn ọmọ yẹn ń fi ọ̀pọ̀lọpọ̀ fóònù ṣe lónìí ó ju àwọn ta jágbàlagbà lọ káwọ́ kẹfì kọ́ọ̀lù káàsì ti gbọ́ àwọn kẹta bá fẹ́ ti gbọ́ tọ́jọ́ wẹ́ẹ̀sì ṣùgbọ́n àwọn ọmọ yẹn ìwọ̀n tí wọ́n fi ń gbọ́ burú ju ojú tàà fi ń wò lọ wọ́n sì mọ̀ ọ́ lò ju àwa tí ìpa jágbàlagbà lọ pe ọmọ rẹ̀ ká nínú àwọn ọmọ yẹn pé fóònù yóò yá máa tẹ̀ mọ́ fẹ́ mọ́ bó ṣe mọ́ tẹ̀sí èyí ò gbé láhàúlà wọlá kó wọlé ìlànà ọ̀pọ̀lọpọ̀ fóònù yìí wọ́n mọ́ ọ̀tẹ́ jù wá lọ aburú tí wọ́n bẹ̀ nínú àwọn aburú tó ṣe pé ń tẹ lórí fóònù lónìí òun ni pé bọba fẹ́ wo blueprint jẹ́ẹ́jẹ́ láì da ara ẹ̀ láàmú kódà bó ní dáfà lórí fóònù wọ́n tún mọ́gbọ́n tí wọ́n dà tí ó máa lo dátà ń dáfà tó tọ̀ wọ́n sì ní mọ̀ pé wọ́n lo dátà o jẹ́ẹ́jẹ́ ni wọ́n máa lò wọ́n sì máa gbẹ̀ òkú ti gbé lọ́rì ní dátà lórí ẹ̀ ọmọ bí ó ṣe connect tó bí ẹ̀tẹ́ ẹ̀tẹ́ oúnjẹ ọ̀tẹ̀ sí bẹ́bá yóò gbé ogun àwọn dátà yóò gbé ogun àwọn tó ebú wọn sí dátà tí wọ́n kalẹ̀ wájú ó ti mọ oúnjẹ ọ̀tẹ̀ tí ó máa lo dátà dátà tí èlò tí ó lò tẹ́ tó ti wá gbélé ọlọ́wọ́ àwọn aborí yìí pọ̀ ọ̀tẹ́ nínú àwọn ọmọ ìyá méjì tẹni wọ́n ń sọ láàrin ara wọn pé ha ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́pàá jẹ́ lónìí lòun ní wọ́n ah! náà ọlọ́run ti ẹ̀sẹ̀ ohun tọ́lọ́run sáà náà ọmọ tẹni àwọn ọmọ mi yìí ní ìṣòro ọmọ kékeré ní wọ́n ìbejì sí ní wọ́n ṣùgbọ́n wọ́n ti jọmọ sí ibùdó máa ti ilé ìwé dé wọ́n ti tètè ẹni kejì wá sọ̀rọ̀ sá pé ọmọ tèmi tí mo jáde àárẹ̀ kó padà wá lọ gbóhùn sí fóònù tí mo máa gbélé lọ́wọ́ ó mú para máa para rí pé pẹ̀lú tí a lé lórí kejì ni ọ̀hà fóònù yìí bí òfin pè wọ́n ní kí n bó lọ wà lágbájá àpọ̀ wà ní báyìí tó ti délé ẹ̀kọ́ mo ti délé ẹ̀kọ́ tó ti ń bọ̀ wálé mo ti ń bọ̀ wálé ni ṣùgbọ́n nígbà tó ń pò gbogbo ohun tó kó ní fóònù rẹ̀ flófíìmù ló kó bẹ́ ọmọ kékeré tí bàlágà ìkèjì bá wọ́n gbélé táwọn àwọn ọjọ́ tó táwọn lọ́wọ́ ẹ̀yin ọmọ wa ẹkú àwọn ọmọ òjì ẹ̀dáhùn ẹ̀yin ọmọ wa ẹkú wọ́n bá fóònù lọ́ọ̀dì ọjà fóònù àkọ́kọ́ gbà ọjà mú nẹ̀nà ẹlẹ́ni ẹlẹ́kejì bà nígbà ó ń worí fóònù báyìí lọ́ba rí pé à ṣúta i love you ni wọ́n tó ń tàbí pẹ̀lú àwọn àtàwọn ọkùnrin lórí fóònù ọmọ ọdún mélòó àwọn ọmọ ọdún mẹ́jọ àtààbọ̀ ìbejì obìnrin ọmọ ọdún mẹ́jọ àtààbọ̀ ó ti ní àwọn ọ̀rẹ́ lórí lórí tábì tó ń tàbí pé i love you tí mo lọ wà kí lọ jẹ lónìí ọmọ ọdún mẹ́jọ àtààbọ̀ ni wọ́n jọ ń tàbí pẹ̀lú àwọn eléyìí ni ìyá rí lórí pé háà jẹ́ mọ́ bọ́ ara mi ra burú fáwọn ọmọ mi ilé ilé káwà ní ọwá kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń lo fóònù ká máa gbà láìkọ̀ kan awátá ìjẹ́ bàbá káwà ní ọmọ lọ kọ́ lọ́dọ̀ àwọn tó mọ̀ pé dákùn àwọn fóònù yìí tí ọba jẹ́ ìsàwọn aburú kọ̀ọ̀kan ní olè máa ń gbà ẹ ti bá ń lò fáfá burú ọdẹ ó ní máa ń pè bí ìsàbúrú wọ́n kọ̀ wà pápá jùlọ àwọn tó ń tún bóòlù sí wọ́n ta bóòlù yẹn kí wọ́n kọ́ wa lórí ẹ̀sìn ọ̀dẹ̀ báyìí ọ̀dẹ̀ fóònù ọmọ rẹ̀ sàbábò rẹ̀ kan ọjẹ́tẹ̀ ọjọ́kọjọ́kùnrin ó jẹ́bìnrin ó mọ́mà ọgbẹ́ bóyá kùnrin ọ̀hún òní kí níka aburú ṣẹlẹ̀ bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí lórí Facebook ni wọ́n ti ń fẹ́ra wọn lónìí ẹlòmíì ní ọkọ bí méje kò sì rí wọn rí orí Facebook náà ní ti fẹ́ wọn ẹlòmíì níyàwó bí 20 wọn ọ̀pàdé rí orí Facebook náà ti fẹ́ra wọn ibi aburú yìí pọ̀ dé lónìí ọlọ́run dákọ́ má ṣàánú wa ọlọ́run bá ń bẹ̀ ọ́ dákun ṣàánú wa aburú yìí pọ̀ sí lójoojúmọ́ ni

yóò gbẹ́ ẹ̀kẹ́ láti yẹ láti bí ọ̀kẹ́ yẹn náà yóò ti wá ní bí ó ti pápéjì wọn ẹni kẹlọ wá fọ́ mi pé á ah, ẹni báyìí báyìí báyìí máa fi fóònù máa fi fóònù ṣe ìkẹ́ báyìí báyìí báyìí títí máa ń wo gbogbo pẹ̀lú eré ìkẹ́kẹ́ ń bẹ̀ ah ọ̀záàdì ẹ̀ mọ fóònù wò báyìí báyìí báyìí báyìí lọ́wọ́ wò ọba gba fóònù ọba fún mi jẹ́jẹ́ ọkẹ́ ti palẹ̀ ọba bẹ̀rẹ̀ sí wò ọba tó mo sí he eré nígbìn lọ́wọ́ bí mo sí bí bí nígbìn lọ́wọ́ sí

ọ̀tọ̀ lórí Yorùbá ó fi tẹ́bù ń lọ́tọ̀ èyí tó wá fún jù lẹ́lẹ́ ní blue film láàáyílá àìlọ́lá ọwá fòun sọ́tọ̀ tẹ́ bọ́ bá gbé fóònù yẹn kú igbá gbé yẹn tí a bá jẹ òwúrọ̀ ìgbé ọjọ́ ọ̀rọ̀ táwọn kẹtí tòsí pé ó tèé wà sí lọ ń gbọ́ fún wa tọ́lọ̀ àsoríire wájú ọlọ́run ọba nù torí bọ́lọ́run ọba jẹ́ óyé wa àlẹ́bíwà Muhammad sáàrọ̀ sáà jẹ́ óyé wa wípé oore tí yíó rí látara ọmọ láyé bí ilé gangan kátó àlọ́pẹ́jọ pé alkiyama kìí ṣe kéèké o àbìtẹ́lọ́wọ̀n ọba alẹ́kẹ́ ọlákọ̀ọ́bá sàtúnṣe àwọn ọmọ wa àbìtẹ́lọ́wọ̀n ọba kọ́ sàtúnṣe àwa náà ibi àbá kò sí kó sàtúnṣe ẹnu kọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ ní ṣàìtọ́n má jẹ́ gbáyè lọ́dọ̀ wa má jẹ́ ṣàìtọ́n má jẹ́ jẹ́ sí sínà fún wa gẹ́gẹ́ bó ti ṣèlérí pé gbogbo wa lòun àyà àfàwọn tọ́nà wọn bá bá là ọlọ́run dákùjá wà ní ìjọ́ ọlá o dákùjá wà ní ìjọ́ ọlá o má jà wà ní ìjọ́ ìtọ́nà ọgbà mú bàbá ní ẹ̀tọ́ dámúnà fún sani àwọn wàlẹ́ ìgbà tẹ̀sírí lánàá wọ́n tẹ̀rí hamna láàrín ẹ̀kúnlẹ̀ mẹ́kọ̀ọ́sìrín bàbá